اللهم صل على محمد وعلى آل محمد وسلم أيها المسلمون اتقوا الله حق تقاته واعلموا أنكم ملاقوه وأنكم إليه ترجعون قال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون اعلموا يا عباد الله أن من صفات المؤمنين الصادقين التعي الحثيث لجلب الخير والحرص الشديد على دفع الضير وإن مما يستعان به على ذلك الدعاء الخالص فقد دعا الأنبياء والمرسلون وتضرعوا إلى ربهم بأنفسهم ولبلادهم فلنحرص على الدعاء لبلادنا فإن الإصلاح حقا إنما هو بيد الله العزيز الرحيم ومن أنواع الدعاء للبلاد سؤال الله حبها وسؤال الله نقل أمراضها والبركة في قوت أهلها فعن عائشة رضي الله تعالى عنها قالت قدمنا المدينة وهي وضعة فاشتكى أبو بكر واشتكى بلال فلما رأى رسول الله صلى الله عليه وسلم ذلك قال داعيا الله عز وجل اللهم حبب إلينا المدينة كما حببت مكة أو أشد وصححها وبارك لنا في صاعها ومدها وحول حماها إلى الجنة متفق عليه ولنا في رسول الله صلى الله عليه وسلم نوع تعلق بالبلاد فعن عائشة رضي الله تعالى عنها قالت إن النبي صلى الله عليه وسلم كان يقول للمريض بسم الله تربة أرضنا بريقة بعضنا يشفى سقيمنا بإذن ربنا متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم واجعلني وإياكم من المتبعين لسنة نبيه الكريم إنه سميع مجيب الدعوات الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أقل فولا وبوا أتي الصلاة أتي السلام فولا لفوا أسواجوا أريد لهم أيها الله أنا محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọba àti àánú ẹ̀ àti ìgbòkún àti ọlá rẹ̀ kọ́ máa bá ànábì wa yìí kó sì máa bá gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ bákan náà kọ́kan àwa tá a tẹ̀lé wọn náà kí ìkẹ́ náà kọ́ wá bá wa náà ẹ̀yin mùsùlùmí lákùnrin àti lóbìnrin ìdẹ́ ká túbọ̀ lékún ní ìbẹ̀rù ọlọ́run ọba sí ká sì máa dájú sáká pé á bá ọlọ́run ọba wa pàdé àti kí àníbò míì tá sẹ̀rí lọ ju ọ̀dọ̀ ọlọ́run ọba lọ. tí wọ́n bá ní gbogbo ìrìn àjò tá rìn láyé mo lá parí ẹ̀ sí iwájú ọlọ́run ọba náà. lẹ́yìn bá wá mọ̀ pé gbogbo ń tá a rí àṣẹ láyé á padà sọ́dọ̀ ẹnìkan ẹni tá a sì fẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ yìí kì í gba bribe. ẹni tá a fẹ́ lọ báyìí kò mọ èèyàn kankan rí. ẹni tá a fẹ́ lọ báyìí kò sí ní tá a fẹ́ bẹ̀ sí. iṣẹ́ wa náà ni lágbèdéwájú ẹ̀ yóò jẹ́ ká túbọ̀ múra sẹ́rẹ̀rẹ̀ kádà jìnà sí iṣẹ́ tí kò dára ǹjẹ́ ká lọ́ọ́ pé àwọn àròyìn tá a fún máa ń ròyìn ní òdodo tààrà tá máa ròyìn mùsùlùmí tó yanjú mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí èèyàn máa tiraka kó máa ṣiṣẹ́ lọ́sàn lóru kó máa ṣe wàhálà ní gbogbo ìgbà láti fa ibi tó ń bá wà àwọn àti mú gbogbo nǹkan tó bá lè jẹ́ wàhálà àbí fìtínà àbí aburú kọ́ máa mú kúrò níbi tó ń bá wà nílùú ẹni o lágbègbè rẹ ni o ní sẹ́ẹ̀tì ẹni o ní kọ́ńtì ẹni mú ìròyìn mọ́mù ní òdodo ni. kásìlá ọmọ yìí pé nínú nǹkan tó lè ràn wá lọ́wọ́ jù lẹ́yìn ìgbà tá a bá fi sẹ́tọ̀ nǹkan yìí lẹ́yìn òun náà ni ká túbọ̀ máa ń ṣe àdúrà náà mọ́nà bákan náà pé ọlọ́run ọba kó ṣe wá ní sábàbí oore fáwọn ènìyàn kọ́mọ́ ṣe wá ní sábàbí aburú fáwọn ẹ̀dẹ́ ènìyàn bíkíbi tá a bá wà ká máa bẹ lọ́hùn pé ká máa jẹ́ sábàbí oore sábàbí dáadáa láàyè tá a wà ká máa máa jẹ́ sábàbí wàhálà àbẹ́sẹ̀sínà láàyè tá a bá wà. eléyìí kò pamọ́ fún wa àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n síwájú wa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n káyà tọ́lọ́run ọba ránṣẹ́ ìlànà wọn náà lélẹ́yìí ẹnikẹ́ni nínú wọn ìlú tí wọ́n bá sọ̀kalẹ̀ sí àbíbi tọ́lọ́run wọ́n tún máa bẹ náà wọn bá pé gbogbo tó bá lè dá wàhálà lẹ́nu níbẹ̀ kọ́nà bá wa mọ̀ kúrò ní àwọn ọ̀rẹ́ níbi ọlọ́run táwọn wò láwò kọ́sẹ̀ nínú ẹ̀sìn gbogbo wọn ni wọ́n lọ bá nìyẹn ojú pọ̀ náà wà nìyẹn. nípa báyìí ẹ kí àwọn náà ká múra láti ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ bá a ti ṣe àdúrà fúnra wa ká máa ṣe àdúrà fún ìlú wa torí wípé gbogbo nǹkan táwọn ènìyàn rò pa á lè fi túlù sí ìnì kò sí ìtọ́lágbára àti àdúrà àdúrà ni òkè téńté tó lè tún gbogbo nǹkan ṣe ó ń gbọ́ gbọ́n sí ní alátúnṣe torí pé ọlọ́run ọba lọba tí ń tún nǹkan ṣe àwọn èdè ènìyàn tá a bá ṣe apá ara tọ́lọ́run ọba ọba ṣe tán láti ṣe àlè ṣe torí di ilé yìí ẹ jẹ́ ká tẹ́wọ́ ká máa bẹ lọ́run ọba ní gbogbo ìgbà kí ọlọ́run ọba kọ́ bá wa tún ìlú wa ṣe nínú àwọn nǹkan tá a fi máa ń ṣe àdúrà fún gbé ènìyàn tá a rí ẹ̀rí ẹ̀nu ọ̀rọ̀ ànábì mú àwọn ọ̀nà tí a fi máa rí àpẹẹrẹ tí a máa ń gbà ṣàdúrà fún lò a rí àwọn nǹkan bíi mélòó kan kó jọ láàrin ẹ jẹ́ ká sọ díẹ̀ fún wọn nínú nǹkan tá à ń fi máa ń ṣàdúrà fún lò kó lè bá a lọ síwájú òun náà ni ká máa bẹ lọ́n pé ọlọ́run jẹ́ ká fẹ́ràn lù wá Allahu akbar a máa ṣe tá a fi máa júwe àwa lọ síwájú fún ló wa àjẹ́ àpẹẹrẹ rere àwọn amúmi ní òtútù tó wà lórílẹ̀ òun náà ní ká máa bẹ lọ́n ọlọ́run jẹ́ ká fẹ́ràn lọ. nínú ẹ̀ a máa gbára yẹn nínú hadith anabi tàbá ń tẹ̀síwájú sallallahu mi kọjá nàám àwọn máa bẹ lọ́n bẹ lọ́n já fẹ́ràn ló wa àwọn Yorùbá wa náà àwọn túmọ̀ rẹ̀ lọ́nà òdì ju wọn wọn lẹ́yìn tí ọ̀fẹ́ràn ẹ̀ ọmọ ni àwọn wọn òpè lọ́mọ o ní àpẹẹrẹ tí wọ́n fi máa mọ̀ ọmọ Yorùbá náà fẹ́ràn ẹ wàá máa yẹ ọmọ Yorùbá bó ti pọ̀ tó báyìí fẹ́ràn bí wọ́n fẹ́ràn ìlú ẹ̀ yọ́lọ̀ wúbí yọ́lọ̀ wúbí wọ́n ti ń ṣe bẹ̀ yọ́wà tó mú tiẹ̀ náà sí àìfẹ́ràn ìlú ló bí gbogbo agbóró tí ń bá wá nàìjíríà táwa ẹ̀. ọmọ àwọn nǹkan tá a fi máa mọ̀ pa ajé àpẹẹrẹ lérí tàbí ọ̀nà tá a lè máa gbà sí àdúrà tó lù wá yìí tó tó fi dáa òun náà ní ká máa bẹ̀lọ́n bẹ̀lọ́n jẹ́ ká fẹ́ràn ìlú wa. àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì a máa bẹ̀lọ́n pé kọ́ba wa mú àwọn àìsàn tí ń bẹ nílùú wa kúrò sọmọgbà àìsàn ti ara ń bẹ àìsàn tàpó wà Ah, àìsàn tapolosi àìsàn tara ni malaria ebola gbogbo àwọn nǹkan kan ni àmọ́ bẹ́lẹ̀ ń kó ọlọ́run bá mú àwọn àìsàn tí ń bẹ nílùú wa kúrò àpẹẹrẹ káàfi máa mọ̀ pé àwọn ọ̀nà ojúpọ̀nà tá a lè gbà máa ṣàdúrà fún lùwà yẹn lùwọ́ lọ́hùn gbogbo àìsàn tí ń bẹ ní nàìjíríà ọ̀rọ̀ kó kúrò bí wọn bá ṣàdúrà bá ọ̀nà àdúrà àwọn amúmi ní òdodo lọ sí torí bí o ti kó gbogbo àìsàn síbẹ̀ nàám ní àwọn ọ̀nà tí wọ́n ti máa ń gbà ṣe àdúrà fún ènìyàn òun náà ní ká máa wípé gbogbo ọ̀nà tá ń bà jẹ ń jẹun bóyá nǹkan táwọn o bá a fi ń ra oúnjẹ jíjẹ yìí wa fi ìbùkún oúnjẹ tá a bá produce jáde oúnjẹ ìlú yìí ọlọ́run di international food ọmọ pé tó ń jẹ tá ń international food ọ̀nà tí wọ́n gbà wọlé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà nínú hadith Aisha radiyallahu ta'ala anha ìjẹ́ gbọ́ hadith Aisha yẹn káṣí fi tó bẹ́ẹ̀ torí àkókò wa Aisha radiyallahu ta'ala anha ìyá wa Aisha kọ́nà bá nílẹ̀ ọ̀hún sí wọn wọ́n ń pa ìtàn kékeré kan fún wa wọ́n ní gbà tá kọ́kọ́ dé ìlú Madina tí ẹ̀ màgbọ́ wọ́n kó wá láti Mọ́kà ni ìlú Madina nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ ìlú yẹn ọ̀dà wọ́n bí àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ bí ọmọ ṣe ń wú níkùn ní orí ọmọ ń tóbi lọ́gbàlagbà ṣe ń bì ó bá bì lónìí yọ yàgbẹ́ lọ́la bí malaria àwọn onírọ̀tọ́lá ìgbóná oúnjẹ kejì àwọn àìsàn oríṣiríṣi ní bẹ́ẹ̀ wẹ́dà ọ̀sán wọn á dáa fún wọn níbẹ̀ bí ìyẹn bá lọ́la àti ẹ̀tọ́ bá jáde nílẹ̀ tó bá ní wákàtí kan tó bá padà délé báyìí ọ̀gbá náà mọ́ni kí ni wọ́n á ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó ṣe hijira pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tí ń dùn ní ìdìdì ní ń bọ̀ ládákú sí ọ̀rọ̀ tí yàmá sáà ìsàlẹ̀ káàkó omi ìlú yóò ti máa ìrara ni ṣùgbọ́n ti ló bí oṣù mélòó kan níbẹ̀ kí ní yìí sáà ń lẹ́wọ̀n mọ́lẹ̀ kò wá sẹ́ni tí ọmọ ara sọ pé nǹkan àwọn tí wọ́n wá lọ bá ìnẹ́bì àwọn sọ̀hábà yìí àwọn àgbà kàbẹ́ni Abubakar àti Bilal abubakar àti bilal abubakar kíbò sí pé ọwọ́ anabi àti bilal pé ah ilé ìpá o ah agbára ògbé kìíní ìmọ̀ o àìsàn ìpá o ìlú náà sì láàmà gbéra nìyí tí gbogbo ẹ̀gbóná yìí bára bàbá bá yá láàárọ̀ wọ́n mọ̀ tó bá dalẹ̀ yóò ti sick ọmọ rẹ̀ tó sick láàárọ̀ wọ́n mọ̀ tó dalẹ̀ o ti gbádùn kìíní sàn change wọn ò ní fọkànbalẹ̀ náà lé nù. No àwọn Abubakar àti Umar àti Bilal wọ́n wá kí bùsù wá bá Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ti pé àwọn méjèèjì nìkan ní akíbùsù dára wọn wá wọ́n wá sọ dára wọn ìsọ tí gbogbo ará ìlú wà nẹ́bí nǹkan tẹ́lẹ̀ o tí a bá ń bá lọ báyìí àwọn èèyàn ní dúró aláwa fẹ̀sìn ni o ẹ̀sìn tí ó sìn kí fara o ẹlòmíì tó jẹ́ lẹ́sìn yóò wà máa sẹ́nu ẹ̀ jálajàla wípé kí wọ́n dàrú kí wọ́n àrísìn tí wọ́n bá dà ọlọ́mọdé wọn dàbí tí wàá rú o ìlú wa yóò ní dàbí bí ìdílé ńlá ìta ààlà yóò máa dá a sí ni bí ìdílé ńlá ìta ààlà wọ́n wá kí bùsùlẹ̀ bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí lànàbì ṣe ànábì tẹ́wọ́ sọ́lọ́ wọn bá ìyẹn làwọn ẹ̀rọ sọ fún wa ẹja àtẹlọ́n ẹ méjì àgbàgbé tó ní nǹkan yìí ọlọ́run ló nílẹ̀ <laughs> àti tí ń bẹ́ẹ̀ mẹ́ tó dà tó kílẹ̀ àti lẹ̀ ọlọ́run ló ní àwọn òní sí ọlọ́run lórí ìṣẹ̀lẹ̀ nípa ọ̀sán náà ń pẹ́ aláhùnmá olúwa ń pẹ́ ọ́ habib ilayna al-madina jẹ́ ká fẹ́ràn lu madina ọ̀rẹ́ rẹ̀ ni pé nígbà táwọn abubakar àti bilal wà àti gbogbo àwọn sàbí wọ́n ti ń èjì wọ́n ti ń kórìíra madina pé àtẹ́lẹ́lẹ́ ọ̀wọ́ o ìlú ìkóró pọ̀ alábìnrin aláhùnmá habib ilayna al gẹ́gẹ́ bá a ti fẹ́ràn mọ́kà náà tó àlẹ́ ìwà àfikún pé áá ah, ah, mọ́kà fi tiẹ̀ ní àwọn àṣà tí èdè afẹ́ràn mọ̀dínà yìí ju mọ́kà lọ. lójú ẹsẹ̀ náà ló ń gbàdúrà náà ìmọ̀tọ́lọ́ bá ní ká fẹ́ràn nǹkan ṣé ìlú tó gbóná lè yọ fẹ́ràn ọ̀rọ̀ ọmọ pé gbígbàdúrà àwọn ó dì ọ̀mà kọ́lọ̀ wọn mú gbogbo náà bẹ̀ kú. lọ́nà tó ti ṣàdúrà pẹ̀lú ń jẹ́ afẹ́ràn ìlú mọ̀dínà tá a ti fẹ́ràn mọ́kà tí èdè afẹ́ràn mọ̀dínà ju mọ́kà lọ ànábì tí àdúrà bẹ sallallahu alaihi ìyẹn lọ́pàá tó fi jẹ́ sí kí ànábì fẹ́ràn Mẹ̀dínà ju Mákà lọ ìwà ní ìlú wòlò ànábì fẹ́ràn ju Mẹ̀dínà tó bá tíráàbù lọ Mákà bó bá lọ bìkan tí bá ń bọ̀ wá yọ máa rìn bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sallallahu alaihi wasallam tó bá ṣe rí rí tó gbé sí Mẹ̀dínà lọ́ọ̀kan báyìí yọ kàn fi kọ́rin níbi yẹ́s yẹ́s jẹ́ tètè wọlé mo ti rí ìwù mi ẹgbẹ́ báwa náà ti máa sọ wọ́n ní súnmọ́ ni tá lọ bìkan tá ti fẹ́ wọ̀lú wa tá rí wípé ah, mo fẹ́ràn ìlú mi tí mo lọ àlejò máa ń ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àbúrò kọ́kọ́ nù ọlọ́run ti gba àdúrà náà lójú ẹsẹ̀ anábì wa bọ́ sí bíi tí ká lè gbé bẹ́ẹ̀ anábì ní ìwọ ọlọ́run sọ́ọ̀sì ha lọ́nà tó ṣe gbàrà wa ń sọ fáwọn náà nìyẹn ọmọ nàìjíríà ogunlọ́gọ̀ wa kápẹ́ bá ẹni tí náà ìwà rà fẹ́ràn nàìjíríà òun àìsàn wa nù tí a bá fẹ́ gbádùn nàìjíríà àfi ká bẹ́ẹ̀ lọ́npẹ́ lọ́njẹ́ afẹ́ràn nàìjíríà tí a bá ti fẹ́ràn ẹ̀mú rẹ̀ kò sí ní kò sí ní òun ní máa wò kọ́ máa dàgbò sí náà síbi sí nàìjíríà ṣe rí táwọn táwọn àwọn àmì fẹ́ràn ẹ̀ tí a bá fẹ́ràn ẹ̀ ní àyè máa wò náà báyìí táwọn táwọn ti wà lọ́wọ́ wa láti ṣe. àrẹ́bìnrin ọlọ́njẹ́ afẹ́ràn màdínà àwọn ọlọ́nbẹ́ lọ́hùn ọlọ́run ṣe alẹ́ ìjọ fẹ́ràn nàìjíríà wà. ẹlẹ́ẹ̀kejì àrẹ́bìnrin wọ ọlọ́run àìsàn wọ́n lọ́ba tó clean bá ń kó gbogbo ẹ̀ kó mẹ́ bá ń tún ṣe. yàrá ní sọ́hàhà àwọn àìsàn tá a fojú rí àti ní tá a fojú rí tànàbì tọrọ mẹ́rin tó wọ́n lọ́ba mú kúrò mẹ́rin. nígbà náà ti ṣàdúrà náà làdúrà ti gbà sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì ànábì wá ní wọlọ́n gbogbo nǹkan tá a bá ń propose jáde tá a bá ń ta kódà ká lọ́ra láti ìtayá tá a bá ti lè gbé wọn màdínà báyìí tí wọ́n màdínà yóò máa di nǹkan alálùbáríkà la ilaha illallah bẹ́ẹ̀ ló sì rí aṣọ fún aná ní ọ̀rọ̀ tọ́lọ yí pé bí èèyàn bá jẹun oúnjẹ nínú ìlú Màdínà tó jẹ́ pé oúnjẹ tó ti wọ Màdínà ní kó tó jẹ kọ́lá fẹ́ pèkè sí Màdínà ló pòròdúsì ẹ̀ tó ọba jẹ́ àlùbáríkà ó wọ̀ ọgọ́gọ́gọ́ mà fún oúnjẹ ìbùkún lọ́dẹ̀ ẹni òní tètè pa ẹlẹ́ẹ̀kejì yóò wúlò fara rẹ̀ àná ni wọn lọ́nà bá fi ìbùkún sí gbogbo oúnjẹ tí bá ń jáde nínú ìlú Màdínà tàbí bá wọ ọbẹ̀ ọlọ́run fi gbà صلى الله عليه وسلم ọmọ ọgbà ẹni wá sàrà ànábì ni wà háwìl tó máa ha ilẹ̀ jọ̀fà àwọn àjàkálẹ̀ ọ̀rọ̀ kan wọ màdínà ń gbà náà ànábì ni wọ́n lọ́n wọlọ́ba tó máa gbé nǹkan kú mẹ́ bá ń gbó kú màdínà àjàkálẹ̀ ọ̀rọ̀ kan wọ màdínà yìí ká kú bá ń gbé lọ ó yà ń gbá àjàkálẹ̀ ọ̀rọ̀ kìí ṣe tó lè kú fínfín ni lọ́wọ́ wà ń bì kan náà ànábì ni wọ́n lọ́n bá ń gbé lọ sí igbó rírí náà kò ní jọ̀fà àwọn ìbáná máa fún igbó rere ní kọ́ máa lọ igbó rere àlẹ́mì ní kí àìsàn kí lọ́ máa lọ ẹ̀rí àpẹẹrẹ rere làmẹ́mì tẹ́ fún wa ń bẹ̀rẹ̀ o sallallahu alaihi wasallam. lọ́wọ́ ọ́pọ́sìtì dáadáa làwa ń mú wá sílùú tiwa ẹ̀mí okòrè rà lú ẹ̀ yóò tún máa bẹ́lọ́n pé ọlọ́mọdé mi ò fẹ́ràn ọmọ nàìjíríà jẹ́ o ẹ̀rí tó tiẹ̀ tiẹ̀ gbóná pọ̀ mọ́nu ẹ̀mí nítorí pé wọ́n sọ pé ọlọ́mọdé tún lè wá sí yóò fi kọ́ wọ́n bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ kọ́ sá ti dá fún mi níbẹ̀ ẹ̀rí ẹ̀rẹ́ kó lílo pé kò ní dáa fún ọ nílùú tí ọ̀dá afárá bẹ̀. àwọn ìgbà náà ní kí olówó kan olóṣù mẹ́fà olóṣù mẹ́fà kí nígbà kan nìyẹn olóṣù ẹgbẹ̀rún òyìṣẹ́ olówó ò lè gbàgbà yìí. àhábì ní ọlọ́ máa ń fẹ́bùkún tó ń jẹ́ ìlú wa àwọn tí wọn ò tiẹ̀ wọn àfẹ́bùkún bẹ̀. àhábì ní àìsàn tí ń bẹ nínú ìlú yìí àjàkálẹ̀ àrùn bá mú kọ́ ìlú mẹ́fà akọ́sà máa bọ̀ káàdì bá àrọ̀jà ta. ẹ̀ sọ nípa báyìí bẹ́yìn ni ànábì gbé kalẹ̀ fún wa sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká jẹ́ irinṣẹ́ rere fún ìlú wa yìí ẹ̀rọ mọ̀ pé ẹ̀sìn Islam kò wá pé ká wá ṣẹ̀sìn lásán ọwá pé ká wá ṣẹ̀sìn ká sì ṣèlú gbogbo ọjọ́ ní papọ̀ ìdí pé ẹ̀sìn lọ́tọ̀ ìlú lọ́tọ̀ bẹ́ẹ̀ tí ń ṣẹ̀sìn lọ́nà Islam bẹ́ẹ̀ náà lánàá ṣèlú lọ́mọ lọ́mọ pé bí ìlú rẹ bá dára yóò nípa lára ẹ̀sìn rẹ lọ́mọ pé tí ìlú rẹ kò bá dára yóò sì nípa tí ò dá lára ẹ̀sìn rẹ bákan náà nàìjíríà akọlé rẹ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run bá wa tún nàìjíríà sí o síwálẹ̀ ní tí wọ́n fẹ́ràn ìlú tá a ti bí wa nàìjíríà wa yìí sí ni tá a fẹ́ràn tá a fi lè ṣe dáadáa sí ní ọlọ́run ọba kò sí bẹ́ẹ̀ fẹ́ gbogbo nǹkan tí ó fa aburú wá sílùú wa ọlọ́run bá lé lọ jìnnà nàìjíríà mọ́jẹ̀kọ́ dàbọ̀ ọlọ́run ọba gbogbo bí táyìsàn wà ń bẹ̀ ìwọ náà lọ́mọ bẹ̀ àwọn ọmọ bẹ̀ dáadáa akàngẹ́sì ni à ń dábàá ni gbogbo bí táyìsàn wà nàìjíríà àìsàn tí ó lè àìsàn tí kó jẹ àìsàn tí máfẹ̀kọ́ da afẹ́nì kankan àìsàn tí ká tẹ dúkìá ní dúkìá mọ́lẹ̀ àìsàn tí kí lórí wọ́ yàtọ̀ sí tọ́mọ́nìyàn nínú ìlú yìí ọlọ́ba àìsàn ti ara náà tí ń bẹ nínú náà lọ́ba àmọ́kù nàìjíríà wọ́n náà ọba gbogbo nǹkan ibi tí ọba ti fi ṣe àmọ̀ pé nǹkan yẹn dáa gbogbo a nílò ìbùkún ọlọ́ba àfi sí nàìjíríà iná ìjọba wa bá a fi ìbùkún rẹ tí ìbùkún bá wà ń bẹ̀ ni kò ní lọ mọ́ ọlọ́ba àfi ìbùkún rẹ omi títí wa bá a fi ìbùkún rẹ ni kò ní máa bí bó ṣe ń rìn yóò ti gbogbo aspect gbogbo angle tá a ti ní gbogbo nǹkan tí ó dàrú ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ o ọlọ́mọdé àgbọ́n tí ọ̀dà nítorí àníkọ́lọ́ ń jẹ́ àgbọ́n nípa rẹ̀ wọ́n á sọ̀rọ̀ dàwọn àwọn alhamdulillah